lónìí mẹ́wẹ́fà ìwọ́dọ̀ two thousand and seventeen inshallah karatu anai adebi suratul hajj acha na aya naam aya kò gúnyọ́ mẹ́fà inshallah that is boko ya kan wa kinihi wa hudu ko abaki nan ladina إن الذين كفروا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام والمسجد الحرام الذي جعلناه للناس سواء فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم الله أكبر تبارك وتعالى يا هو وجي آية أكي وغنيو ملو في سورة كدين إنه إن الذين كفروا lailai elabu kuma shi kafiri wa yasudduna an sabilillah takuma angon na mo ne yubi bo pa ojo te imi gidai anan yiwa a imam muhammad al'amin a rahimahullah في تفسير أضواء البيان في إيضاح القرآن بالقرآن ينهي أو تشيتاكي أجومي في ماضي دواك ومي مضاري درانو يعني إن الذين كفروا كفروا مالغاك وقوزومي أو تبقى يارونو وصدوا عن سبيل الله دبال قدية سورة بابو وصدوا عن سبيل الله maadi maadi lẹ́yìn máa ṣe dọ́là maadi ẹni alùpùpù akínní máa kọ̀kọ́ ọjọ́ táàkì òṣèkì wọn wá máa ń yí wọn múdù ṣe mọ̀bárẹ̀ àwọn èkì náà lulẹ̀ ẹni abilẹ̀ táàkì dáadáa dáa dalili wọlé imam hujja mẹ́lẹ̀ kọ́wa min janibi nahwa bọ́lá nahwa dẹ́tẹ̀ o alùpùpù táàkì dáadáa uja alujuju jimele nkoa idaya aka support kolan yini chichu gbele kete ngojo chachale chaka chama ba kwanu go yo ngo kima ngwa alladhina amanu amanu shi malgadi imani madire ya ngomi fil mudari do ayni wa tatma'innu qulubuhum bi dhikrillah imam mudari da to wan so imam الشيخ الامين الشنقيطي في تفسير اضواء البيان يشدي ami bayani lelewa ọ̀rọ̀ àfọ̀mà kíkà ọmọ ìṣiṣẹ́ ìlànà ti òjò ẹ̀gìdẹ́ ilà abájọ yìí àmọ́ alẹ́ jẹ́ wà mí abájọ yìí wáyé ni ìbókùnmá kọ̀kọ́ ọjọ́ wọ̀nyẹ tó dúnà ànsẹ̀bìlìlà òbíkùnmá kọ̀kọ́ ọjọ́ yìí tákì màá ń wọ́n náà mo nà ẹ̀yún bìbọ̀ pa àdí ni ọjọ́ tẹ́ bìkùnmá náà mo nà ẹ̀bọ̀ pa àdí ni ọ̀nà ọjọ́ tẹ́ wọ́n masjid haram màá ń wọ́n náà mo nà ẹ̀bí aliku wal masjid al haram ma namu ne bi masallaci e makka ma nuwa mu ne bote sawa anil akifu fihi wal bade aliku sawa anil akifu fihi wal bade eh bugala ma ni ame gwomo nudu gwomo Ìgbẹ́lẹ́mọ̀ omi jọmọ náà pa so ami kelma bɔ de qur'ani ɛga bi ŋɔ kpatsiko wa ye kelma ye kame tsa do si ku eyi tse ma onugonugo ikpatsiko. sáwọn ẹgbẹ́ gbogbo yóò àti làkọ́dí jí tùm ṣe án ìdájí ló gbogbo mẹ́tì ṣe ojú ànẹ́gbẹ́ ògì náà ẹlẹ́fún kúl í wọ̀rọ̀ bí ọjọ́ kàkí wọ́n kẹ́kà kí í í ìgbàlá ṣe àkàkí í àkíṣe ológun ṣe àkí í ṣe àkí é tọ́ ọ́gẹ́lẹ́ èmi àbájọ yìí kọ́lá pàṣípò pàákọ̀lẹ́wà àmọ́ ìṣẹ̀wé kà mí ní ìṣẹ̀wé lẹ́mìkùrá ni mí ni wọ́n àbájọ yìí yanihi masalaci haram gidai ba allazi ja'alnahu lin-nasi adi masalaci gidai amuru tenga amune amune ngadu sumaili amune kadi masalaci sumaili sawa'an aluke tenga dunga amune al'akifu fi abuku madodo yojane makale walbade man yibe kuma ku ko village village duwa alikum walbada turu nan kara ba da kini albadiya albadiya ci village kure oganele abuku ma komo ojo agini teneki dode o makale abekoge wa ka ku o village o je wa ni village kano village kaduna village eh, eh village abuja gboduke ku o yanele ike wi makale maka ti hiwu mi ti iye mi ti ngami hiwu yi abeka yo kale qur'ani yani amadi qur'ani rogwa wa kadhalika anzalnahu hukman arabiyyan adi qur'ani rogwa qur'ani so takada iye al arabu mi ti turuguma du chuwazi mi bonya tunzira ummal qura wa man hawlaha madu ti iye mi madusu mawazi manya mi hewo bi wọn lo da kare ewo dukidi la eba ilo ji manya ne maka ugbo nge gbọ kuma kini ma ci miti mika una milioni mi biru yoki miti na mala maame Yanga, nga ama maka miti ni duku ma ci kamo na milioni mi biru yiyo mo ma mi jini ci konsiri yoki konsiri kiti maku bẹẹ kọntiri méjì àmọ maka má ti hajj amune million mawai ba o jane du jane le nga mun la koi ene ka ko jama ene ka ku jakarta ene ka ku indonesia ene ka ku japan ene mun ogele ma ku te to to du gidu jane le ojo akina mehi o maka du sumaili gabadia sawa'an al-akifu fihi abeki dodo jomole hukuma nasi kolojo walbade bi kuma ngo ku hi o mun hi o kama nugo nugo kuma ngo mo kuma ngo asikolojo تلالة تفسير أسعد حميديانه العاكف أي المقيم فيه الملازم له أنيجي دودو هو مكة كشموش ميوم له البعد يا عطاري أنيجي هوا كيوا دبي غير المقيم كما شاء كومون دودو بون ويجي العاكف والبعد ده وبدو على موجود مكة واي تلالة أون مكة أونن ومن يرد فيه بإلحاد بظلم أجو أكن دوكي بيكوي أن دوكي بيكوي هو مكة بإلحاد إيبي الإلحاد أه؟ إمام الشنقيطي define الإلحاد يعني الإلحاد يعني الميل إيجو إيجو بقبالي جيهم تيما دو إلحاد that that means na duki ibe godu peda kwa uja ne maka greba bi zulmin ka ibe alachi du pe kwa uja ne maka greba ojo akini nuzikohu min adhabin abagi jalen nuzikohu yani ibe le ku ekwe hoho iba sidi kuma ma zabado ma da zaba ejuma azabin azaba yo imi abajo yi eh? ati lati ni ikpibe biene pa ehewo maka ikú ẹ̀bẹ́ ní kpawo já ní maka ńgónugó àdúró jọ́ nsí àdúró egirẹ́ bá abéki ata àdúró egirẹ́ ntùlówó já ní lẹ́gàbá dé àṣàbó sí à àkpà màmúdà sí màmúdà àtúlà ka saudi à màtúlà ka kaaba màtúlà ka kaaba màtúlà ka saudi à ń má mọ́la ọjà ẹgbàdẹ́gbàdo ẹgbàdo kò màmúdà tó bẹ̀bẹ̀ ní kúlẹ̀ ma awkadu náírà lè harbi àtúfà àhàlá egbadu kuma kuna huku kuma kalti makaba oyo miyoyo na makwalo ami shia ogenele ami kafiri kibobo ujanele israel ya chula ka saudia amerika ma chula ka saudia okoka mamda adim kuma tuduma allah lo jalu lo mole iya tujima jane kun unu abraha tu sene yirudu rakumi ba ma dagba ilili ilili ni neginya dikaba golo ibegi kwe oyo yawon inigije ayyu akin alam yaj'al kaydahum fi tadlil to to dale ibe pe bebe ne pe pa maka ma ene ne ji bebe ne pe pri maka da bal ko ne nya do ay to sira do al bayan lele ne pe pa ba we moja ka ni seun le pa maka tan ba de ko jogi o lere ko de de ka o yo le da ko lo la ba na suratul bakara amẹ́rùkọ́jú aya ẹ̀kí ìdèlú méjì ní ọ̀gbọ̀n mẹ́lẹ̀ nyɔɔmi bie esirɛtɔ bakara kɔdu akati nu itsɛn kɔ wone kpibe kitsɛn ɛbie ne ɛn tɔ na ɔyɔ aku ŋa mɛma mu ŋa ìnìlá ìfẹ́lẹ́fọ́láhùn náfẹ́n ìlà òsàhà ibi kùmẹ̀fẹ́ ó yọ́n mú mẹ́ àmú yí ibi lẹ́gẹ̀ anabi sallallahu alayhi wa sallam hadith ẹ̀fẹ́ yóò lóko ní yíwa asheikh al-imam ẹni kùmàdó àkíní yahya bin sharafi dini annawawi littafin kíkọ al-arba'in annawawiya ẹni dé wa ẹ̀mí kìmáàmù ẹ̀máàmù náà ẹ̀ náà ẹ̀ máṣàkà mọ́ ẹ̀nù littafin arba'in annawawi ta arba'in annawawi gidai

malimi lẹ́yìn lè tọ́gbà ìbẹ̀yàní sí ìbẹ̀rẹ̀kẹtẹ alìkè sí a na nígidẹ yìí bọ́tù mújímà lẹ́hùn kì kàn wá ìfìlí tàfi tafsiri kàkà gidẹ bá yẹni hun yẹlẹ sí tafsir ọ̀là ẹ̀ máa kà ọ́ yọ òun dátẹ́ òun wọlé kéke òun tẹ wọlé kéke òun dì hàn kò un kì á ṣe yóò máa ṣe ọmọlẹ́bà òun jẹ́ ń jẹ́ máa saudi àbọ̀kọ̀ tẹ́gí ní tọ́lá yìí ìmádà alẹ́ lọ́jọ́ máa jẹ́ mọ́mọ́ máa ọkùnrin kún un abu ahmediya maṣọlá ka ọ abu amishia maṣọlá ka saudiya tó dẹ́ ń ṣe àdínà alẹ́ jẹ́ ẹ̀dọ̀ máa máa ṣe nù abu kur'aniyun maṣọlá ka saudiya tó dẹ́ kì máa ṣe àdínà alẹ́ jẹ́ ẹ̀dọ̀ máa máa ṣe nù ami sufi mashi laka saudiya ma ne abu abu saudiya shi ami abu yala idan eh amma amma amma mun mara ki yala ji mamu yala do ji mamu amma mun mara yala ti uje yui je ma ti uje yala do ji mamu abe amma bin da jan kuma ce mi ma ce omo ko ne gwe mi ne ko na bu maka wa bu maka la melenga maka yi imajo la bu maka ya ka la bu gwe ka ọ̀làbọ̀ èdè bí jìkì náà bẹ̀kọ́ ọ̀làbà gùn ní ìmúdọ̀ ọ̀là yá dí nìyà kàbà ọ̀lùmọ́kà ńkà yìí kọ́sọ̀ mọ́lẹ̀ òun tẹ̀tẹ̀ gbókì máa di wáhà ìrọ̀ wá rẹ̀ wọ́n jọ àti ẹnẹ kì í bẹ̀bẹ̀ ẹnẹ pẹ́kùn àzá bẹ̀bẹ̀ ẹnẹ màrú kẹlẹ̀ bọ̀ ìní wọlé kékeré kàkí ní ibẹ̀bẹ̀ ẹnẹ ẹ̀ má yà kà sẹ́ni màmúdọ̀ bẹ̀ ẹ̀ tọ̀ lọ́gẹ́lẹ́ yìí وإذ بوأنا لإبراهيم مكان البيت وأذن في الناس بو طيب. ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والقائمين والركع السجود الله أكبر الله تعالى إني وإذ مريا يعديك بوأنا لإبراهيم إبا كان من وجمال بإبراهيم إبا وأتي من عليه أبوكو جاك والذين تبوأوا الدار أبوك ما من أوني والإيمان ما نوين إيمان هم من قبلهم دواتك بهم ما كواكر بابا أبو مدينة وجاجة يوم مرمو to ko yen hin mariya ba kanif ba wa ana ibrahim da bin ko kanif sallallahu alaihi wasallam ajini man kadhiba man kadhaba alayya mutaammidan falyatabawwa maq'adahu min an-nar ina duka yi wa limi ro yun tibitili awla gade jiba ni dimi ko ne hadisa ne jonu go ko gane gide take jibinu ke ogala leta en wa ke menga ihuna falyatabawwa menga egbo ke ugu en ga odwe emu ihuna allah akbar mekana albaiti ani ibrahim menga enga gbe kuma du tunyi unyi nya domo unyi yojo ani ibrahim menga unyi eh egba eh, ka menga ngani ibrahim allah ma menga ngani ibrahim shuruguru ngani ibrahim menga kole unyi oyo oyo menga mekana enga adu ma ọjọ́ àkàwà kí ni alka mẹ́ngà onígidẹ́ ọ̀yẹ́ bá àmì tòhídì ọkọ̀ àwọn amúdùgbò yẹn nà mẹ́wọ̀n ọkọ̀ mọ́gànnà máa ti nìyí mà yá mọ́ òkúta abégúgbà màmúdà ya yẹn nìyí wòye mọ́mọ́ òkúta abégúgbà màmúdà àwọn yẹn nìyí wòye abájọ yìí ẹ̀ ń dú ṣe má ẹ̀ mẹ́gbọ́ ee eh? a na-akpọkwa ya aha emekitu a na-erugomu a na-enye a na enye ma na adọrịanụ eh, a na-egboro na adọrịanụ a na-egbodu a dẹ ayi anẹrẹ yanẹ abogu yọmọ ma anẹrẹ yanẹ ma ẹni ẹnẹ du kẹkẹ abane anẹ anẹ ma kẹkẹ lẹ a na ne kẹkẹ ne du kutekute nù inigishene du kutekuteni begu ki adehun iya inigishene du kutekuteni kurani kayo ojú àti aláàtúnṣiríkì bí ṣe àn mẹ́tẹ́bọ́n mẹ́tọ́dé ní ọ̀tọ́hìrì wọ́n à níbi ibrahim alùkàkẹ́ ṣòdì ní ibà onígbò ibrahim àwọn ọjọ́ akọ̀lẹ́ ìmú ìdáwó tó dẹ́nẹ́ dúkẹ̀ṣẹ́ tó páyọ̀ wá yìí nínú ẹnẹ́ dúkẹ̀ṣẹ́ gbọ́ wá sí àní ibrahim ọjọ́ àtúnwájì pààlà rẹ̀ àdé tí a gbọ́ ojú àkánì ibrahim ẹ̀ ṣòdì ní

ama gunye gwefe yolole التطهير المعنوي والتطهير الحسي التطهير المعنوي والتطهير الحسي قال فمي جو جو كان ابراهيم اكيدو وجا نيره يعني افه yejugede iwa duki meru yimin kaaba iwa esuela esune ame iwa je ojugu òkúta àmì ọ̀gẹ́ lẹ́dún kí mẹ́rọ ìmẹ́rù yìí ẹni wá máa ni úpò úpò wá ẹ́ àbẹ̀ àti ni hin àmì gbé kò máa lu àbẹ̀ kí ànẹ̀ kò máa gbá kò máa dáadáa o àmì ìwọ ọ̀gẹ́ lẹ́dún tàtí hírò lè hìsì rẹ̀ ìwọ ọ̀gẹ́ àti kí mẹ́rù yìí hírò lè má ẹ̀fẹ́ ọlẹ́ kéèjì káwọn kẹ́ yìí jẹ́ àkídà akida jene ati ne kimaru nyi gidai wallahi gogo yi lingi ne ole de yon ki al mamlakatu al arabiyyah al saudiya kuma won edal alati makka ka yoti haji abajo yi enu le tahide ba shi de mami ko e mamul tahiye ko an le tahidu ka di lo ifu de hun ma le ba shi de ma won yi ungun we ma mi de kai ko

bí péjù nábẹ́ ìjọ àbá mọ́dọ́ka la ṣe ìdí ayé wọn làgbọ́dá tó amúnitá ayé ogé nílẹ̀ àbẹ̀kí ni ẹ má tóra kà dúdé ìgbà alóṣùmáka àbẹ̀kí ìjẹ̀búra tí a ti ìjẹ̀búra dẹ àbẹ̀ká tóra dẹ ẹ̀yẹ́ ọmọ alẹ́ náà àmì sọ́jà máa ẹ̀ lé ma wonye because ege computer kan ne ka ci karatu ba yo kire litafi duke maki dile ti litafi ki yu mo litafi dile le kuma ko ku igbele igbele igbele igbele gbogbo abizame na ayo ema maru shadini ba je pako hun amma litafi duki se yi da'if ki se litafi bidia ide hun wa ya ni ki ton ya ko ta tibada na do magani amolitavi eki ma amolitavi abanilɛ ɛnɛgma ɛmu machine ti ne ne ba ma ne ke defend ɔlɛ ne yakanya ne because ɔjɔ ati wɔtɔ here bɛyi ti oyin mi gbɛfɛ yoro ɛmu tó keda bɛ na akyɛ ŋa kida ɛdini ati ne ka li ɛhɛ eke manean adisi dɔ evo manean bidia ma manean le tɔ ifi kabo kuma ati tɔ ati kuma ati lafiya. abduk echachi e e e bido ya ka dị epọtụ jeda mbido ya kụnye ikpa mtana mụ ya ha ji eche edabialụ m ya mewedu emdabida ma kinihi ma je ji ma ọchi kwana tẹsán mama rẹ owó adua ẹgba ẹ ti ẹgba kẹrin yóò yẹ ẹdá ye kuma jaja ba jɔ ye alike waa seli ko jo do an ka ne bi la la original ma jace ye inu minɛ du kɛ li kuma jɔ ma se ba k'i ma da si kpaya kpaya kpaya di ni e ka mɛ ma ni ne ba bɛ kɛ hadisi dɔ ye fo ka n jɔ ma le bɔdɔn an bɛ ba bɔ ka jace i ne ni i ne ni hadisi dɔ ye fo k'i a si sɔfɔ tugun n bɔ k'i jɛ a di jɔ ye ɛ ti ni hadisi dɔ ye fo k'i a di sɔfɔ tugun ɛ lili.

ya dunga kini anibi taba kowa adi so hadisi igbo ti hadisi enyonu ye igbo kole ma yongele ni pakusaka saka si ole imi kumaduri imi ya anibi ki adunga kani biki kowa na so ga do kama kebe yokono ta yiko ene ya yenu ojo lele ni bayani kami male ni eji ile adi hadisi hadisi fe jo kuma kani bi do medo so we ni bayani male bika ko yagi hu

waruka isujud aruka ama do tuju ku nyonyo maya ma do jika ne ama cho le bitiro mo ale bo bwa wa azin fin nas bil hajj yatuka rijalan wa ala kulli dhamin wa ala kulli dhamin يأتين من كل فج عميق نعم tabaraka wa ta'ala ni wa'azin fi nas ta ko ya hamune bil haji wala haji ngi ta ko ya ngamune hin ani ibrahim wo ja kan ta ko ya hin hmm. ta ko ya hamune kuma kuma haji haji ya duka amune an yawa rijalan malere mawa wa ala kulli dhamin ujra kumi rakumi ezio yulele ona jiji ko bojo mado ọwọ́wọ́ màdó àkìní abdọ̀wání wàlá kúlè báàmì ó jìrà kúlè ọládú ma wọ́n tẹ̀wù ya ti na take ẹlẹ́ àmúni ma wájú dọ́ẹ̀ min kúlè fẹ́jìn lọ́nà àdúrà màdó kí fẹ́jìn sọ́nà rẹ̀ ni tọ́rí dábàá nìkan yá kí wọ́n jẹ́ fi ha fi jájà subulẹ̀ ẹ̀ làálẹ̀kùn kọjú àkìní àmà fi jájà tàmọ́nà rẹ̀ àmọ́ mọ́nà kọjọ́ mẹ́fẹ́jìn sọ́nà rẹ̀ amiko yau ma do amiko ya ni ba'id yan kike ji ya turale ya tina min kulli fajin amik bi ma'ana ya tina min kulli tariqin ba'id aba kike halan ha arabu ne wo ji ya ne o ya won ne lola so ojo akini e eh, o dole do amuna wa rijalan ma'alariya ala kulli dhamirin ma'a tawjira kumi ma'awa yatina amu na lejire ma nya wa ba min kulli fajin ami gbogbo du ko na jiji abdu ki jiji tu amu na ko ma wa ma ci haji an ibrahim alayhi salam yana ojo abu na adu dogi dai liki ojo abu na adu dogi dai liki ya rabb kaifa kaifa ablugh nas wa sawti la yanfuduhum wa qil nadu alina bala ojo abu na adu doli ko minni kiri ta amu ne ojo na le pa ko sakanu ojo akibi ibrahim wa ka e don wa do wa ni bala gal kyale kyari shi ma shi ila shi bi wa ga mu ngani ibrahim alayhi salam bayni e ba kini du do kide ba kini du do kide mbak ba ba kini ko tanoji hajar al aswad ko tari do kide ta kaaba yi bayani oji mu dago buka kini oji wo safa mi dago buka kini oji wo jabal abi kubais mi dago amu meta amu meji kide jiga na makka bayani ikodagoji wole kuyamu wole ka ikodagoji mu inni ame ne ya ayuha nnas inna rabbakum qad ittakhadha baytan fahajuhu ojo me ifi unyiko imunyika dunwo leume dodale me wadi judunyile en kuma do akin alhajju e si arabu yani alqasad alqasad e ku bi en kema wala tihedo eh ile ki lugatan dai wasilahan ohun tí yẹn yá dé dúdú ní ọjọ́ kẹsì ìbára kìí sígbà kùmá ṣe máa ń ẹ̀hùn àdó àkìní hajj rẹ̀ torí àlọ́ ọjọ́ àkìní tú kọ́ ìhà mọ́ ní fìlìfìlì hajj torí kó máa wá dé dúdú yìí ní kó máa ṣe hajj. àní ibrahim àdúdú ọmọ ẹ wá ṣe hajj o mẹ́ta ọmọ dudu á dé dúdú ní ọjọ́ máa ní ẹgbàá kìí dúdú ọ̀kìdẹ́ yìí bá àmúwó dúkìdó já nílẹ̀ bá màmọ́lọ̀ tẹ̀pẹ́ pakúṣaká àtàbẹ́lẹ́gà sọ́ọ̀tà àrìjá àlárbi. gbogbo dúkò àrìjá àlárbi gbodu eti ome eti ome eti ome ane gabadia kukulu gabadia gbodu kamu ne tetu ma hukuma nebi ibrahim abo dami ne koko yaki wali meleku ala arujaiha eti ome ane gabadia egba kojo anya anya kila anya takpa iba amela ku gabadia yo ma station yo me ane gabadia ni gbodu ki bobo kimela kuma dago ni eti ba ane ane gine ni eti ba amemda mi eti ba unu wede kin le ibu ebe ole ile takpa ìmúdà ní tí bá ń yọ àkẹ́kẹ́ ní tí bá ní tí bá ń lẹ́lẹ́ ilẹ̀ ayé tápá àmàlà kó dágún màkó station ma wọ́n la mọ́ ohun ma round ilẹ̀ yìí ẹni gẹ́rẹ́ ló ọjọ́ àká ya máa ṣe ràjí wà ní mínísítà tààtù àtẹ́n fún gómìnà kàkà rẹ̀ sọ̀rọ̀ wájú àrùbí fọ́nfù gbogbo dúkẹ̀rẹ́ àlẹ́ màlà kó dágẹ̀ tí ọmọ wọ̀lùmọ́lẹ́kọ̀ọ́ alárìjá ìhà wa ya lulu arsha rabbika fokum yawma idin samaniya taka malaiku ga mejo ka alare ti kile gaba de aku ya de ko lulu mu amala ku mejo la ma ya da alare ti le loji allah akbar amune udo gida igbo amojo gida gu be gida abi oma ma udo igbo omi gbo orugun gbo ene ne udo le je ene du udo le je abi ko yomuda ko yi ma kuma yin haja male ọwọ́ a kí ni hajj ṣe dóni adó nìyí iṣẹ́ dóni ní hajj adó maka iṣẹ́ dóni adó nìyí maka na lónú ọdọ ehun bá anabi ibrahim adúdọ wùnyí ọdọ lẹ́ka anabi ibrahim ẹnẹ dúyà júdọ lẹ abẹnẹ dú lẹ kọ kó tí ò wọn ọyẹ ò حياك دوبا ba ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة على ما رزقهم من بهيمة الأنعام أما كبا من غورله كلوا منها وأطعموا البائس الفقير ليشهدوا منافع لهم من ياتي هاجي كل من ياتي هاجي با من ياتي يجودوا من يقيمن أي مكة ألي لكام مملة ألي شين مملة جلابية مملة أتاجية مملة debinu ye maa ma aju a kuma koko medina ɛli ɛdi juda mɛŋi du ekele ke nɛwonyi yɛ nɛwonyi yi ko kɔɛ mɔ bụ yɔn ɛda bi ɛda bi bɔ mɛna se alɛhu ami de du ma ko wɔ mɛmɛ ɛnɛ ka luti ma ka ìmọ̀ ìmọ̀ àpáka tuntun ya la fún ẹja mẹ́dínà èmi dàbí yá nìkan lẹ́nu mọ̀ ìkọ́ àmọ̀ nìyẹn ní ọ̀pá bi, amẹ́mọ́ amẹ́mọ́ kàábàbì amẹ́mọ́ ọ̀pàlẹ̀ amẹ́mọ́dúnrún yà ní àmọ́pàá níbi yìí ẹ̀bọ̀bọ̀ ń jọmọ́ èyí máa jẹ́ ohun àmúkà dúnrún ọ̀làlẹ́ àmì má lè mi máa jì saudiya mi má lè mi àìmí àlẹ́gálẹ̀ mi máa jì saudiya òun ẹ̀ nẹ́kẹ̀ẹ́ òun máa ọ̀làlẹ́ jà wá dé bí yà á ṣíwájú mọ́làlẹ́ ṣíwájú yéèni àkpàkà yẹn lọgbẹ nẹni e ẹyàkini ẹmẹlọpa ẹyàkini e, e ẹmẹdọpa níbi ìṣẹlẹni wàláhi tàláhi bìláhi lẹbi ilá ilá ilá wa òun ẹtẹlẹ bi tí a kó kàmẹ la lẹ okolo okolo kẹ okolo kẹ Allah ya ke lọ́wọ́ ajúmọ́ ni èyàn ọmọ bá mẹ́yìn alámẹ́ni alùtọ́mọ̀ káyà dìgbì dámẹ́ni wọ́yẹ́ kúrò sí aláhi fi àyà mi màálù ẹni òkú yìí lẹ́yìn fi ọjọ́ náà wọ́n yọmọ́ kúnta tẹ́símà àsìmá àfáàbì nàbí sallallahu alaihi wasallam kúnta tẹ́símà àsìmá àzọjáàtì nàbí sallallahu alaihi wasallam wà abúnáyìí àbúgidẹ́ ẹ̀ta gbódùmá ẹ̀ta gbódùmá amma can ko yoro la yake yayi haji ce da ya shado mana fi alo duk ke di juwe duk ka bari ma ba sai e ne ku shi muwe ko sai aje ngori yo yo na bai e gbo akini jabal uhud ma ya jogu jabal badar ma ya jogu on gon go ko tumo to e ngati ni nyali uhud e ngati ni nyali badar e wu se nyali guda ma wala muda biya li yashhadu manafi alo manafi ad-dunya wal akhirah wa bilage wa yadhkuru isma turuk ma ngochi haji ma li turuk ma tariya ojo fi ayami maalumat iha mojo we ojo aluka ogele cha mojo kuma charia odo ojo de eni to mo ba en kun alu makati nana igo kidi makati igbe mm energy li energy li ohun litule wege nyomo ba we le opi o ene ka nyi makai da bia e ya gwa tuluka eni hin ka le makaba ngabe yokun keda ngole da e o staff le makabe ma tulo to aseki cowa ko ŋa te masjid alharam yi so ŋa joŋi dadi yin iya ci ma idamdam itam ki aŋma laha so ŋa joŋi dadi yin isi qur'ani kuma gba to fo awa so ŋa joŋi dadi ma ya jo dadi yeni kubi kubi ci amin dia ke ri mu ŋa ci alamele ŋa ye yu ŋa ye yu da belo mo re haba me yo mo gene ji mo gene ji de bo la belo ka <laughs> bóbulẹ̀ india bá ká ìnà ìrìnlẹ̀ ọyẹ́ ọ àṣepá yọmọ́ ìmọ̀ ìmọ̀ kàmẹ́wàá yọ ayọ abẹ́lẹ̀ kó lílé ibà ìmọ̀ kàmẹ́wàá yọ abó lílé káwọ̀ láwọn abẹ́lẹ́kùn kẹ́dà ya mọ̀ ìkílẹ̀ ya ẹnẹ̀kì kì apart from náà náà náà aba mɛ dɔ li deli ta bɛ na ka wi yɛ ɛmɛ yan yetiyetigeti dɔɔ yeti aba mɛ lɛ o bila bó sɛyɛ na ɛn bo makati kò ba bó bila lɔla kò walayi ɔjɔ ma tati ba yɛ ne kele ti makati am dɛn o gɛlɛ ŋɛri k'e kò la bi ya ɛ na ŋa nfa ne mɛ lɛ lu du yin the worst aspect of it is that ɛdzi benu kɛ ɛdinati kpɛrɛkɛ mama de kpanu ma ma wɛ ta saudi abadu bɛɛ gbegbe lɛ mama de kpan nagbeji ami si akumamu yele maali mi biti biti ngi kumamu amerika n'ologun n'agba yele egaba de n'ologun n'agba maka yɔ nkpa ne aba negere ko yɔ ki ŋo olùdí ba mamlukpa ma yɔ nka ne oge negere ma ye kpa ma kpa ye ko yɔ ki ŋo olùdí ologun duki le gaba agba mamlukpa ee mɔ ye caka mo e bela mi bi yɔ si tɔgɔ ne ye mi se pɛrɛtɛ akpa yɛ da bi yɛ alama rɛ hum ọjọ́ tẹ sùmẹ́lẹ́ mẹ́dúdọ́ ọjọ́ fẹ́ dúdọ́ ọjọ́ sùmẹ́lẹ́ níbẹ̀ himetil anam amẹ́la ẹ̀ńọ́ rẹ̀ àbí àbẹ̀tìpa bẹ̀ himetil anam sàmẹ́la àbẹ̀tìpa ọ̀gẹ́ nà mẹ́lẹ́ kà níbi bá mi wá lè ní ẹ̀bọ̀ máa ń hin bẹ̀ himetil anam ṣe ràkúmi eh, ràkúmi ọkọ̀ wọlé eh, ẹ̀ẹ́dẹ̀sẹ̀mánìyẹ tààzọ́wájì ìṣúra àgùsẹ̀mánìyẹ tààzọ́wájì rẹ̀ sọ́tọ̀ anam. to amma ina amela amela samaniyat azwaja ma shibahimatu lan an ewo kpɔkɔ yewu ala kpɔkɔ yewu okunɔ kpɔkɔ yewu rakumi kpɔ ɔkɔ yewu ama ama lɛ ɔjɔ akini ililɛkun samɛ ba dɛgɛdɛ ɔjɔ fɔkulu mi na mɛ jɛla lɛ wa aku imu isamɛ kete aŋɔ jɛnu mɛ ŋɔ dunu ne mu ne jɛ aliba isa ɛnɛ kitsɛ baru alifakiri kitsɛ nɔbata. ene ki nakanya albais ene kakanya dogbaŋ alfakir ene ki seno bata afogenele umedumaje naam uyakasogba ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا نعم وليطوفوا بالبيت العتيق تبارك وتعالى ثم وبلبه وبلال يقضوا تفثهم tafasahu malikoli ma kuma ci ko jo ma to le ko wal yufu nuzurahum oji kuma da ma oji le ko o bilege wal yatawafu bil bait al atiq takuma ngochi ma ngochi tawafi luyi unyete unyete ma ci tawafi lura ka so ete ko na nyi makare mele ti maka ehe alitimaka eh, eh, eh, amengore domo kenya kpa we maja kakpa ne liye ne mune timtalu engore jomo ma ma kusi hadaya eh engore jomo zaid bin as ah, bin bin, ah, ah, bin aslam tabi'i man mi ami sahabe ko ma ni amengore lele un samengore ko jokal gudu ami bahimatul al'am un ki tamaniyat azwaj ko jokale melu tomo meje medunga meno bataje ubilege alikóòlì ń tse mẹ dukpɔ ɔjɔ bɔla hajj mɛniga yɛ bɔ ŋmɔ kɔ ɔjɔ mɛ ɔjɔ omi odɔ ibrahima jɛ wɔ ɔhun nɛ kuyekú yɛ kɛsɛ ɔjɔ n'anyi anyi hajj ka alikóòlì lɛ mɛsika alikóòlì mɛsika alikóòlì òbí lɛgɛ wàlíyà tɔwɔfu mɛ àŋɔ si tɔwáfi bilibɛyitil ati kɔ lu nyi yɛ tɛ mɛsi tɔwáfi ló dàgbà na'am alkawari gida ya bai bakin hin liyakudu tafatahum abdullahi bin abbas sai wado ihram ujila ahwe haji ne ama yin gaili amen hikima gini e tini kubi ta ya kini shi tobalo ma na ojujuji ma kuyemi an kinyi bayanin len altogba ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه نعم وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم نعم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور ذلك عليه ومن يعظم حرمات الله ẹnẹ dúkì òjìmá bù má mẹ́rin òjìmá ẹ ọjọ́ ẹnẹ dúkì òjìmá bù má mẹ́rin òjìmá ẹ ọjọ́ amẹ́ni ìlìfọ̀ ẹ ọjọ́ náà amẹ́rin ìlìfọ̀ aláwọ̀ tí náà mẹ́rin ìlìfọ̀ ẹ̀hún ẹ̀ amẹ́dọ́wà kí ni sancrosant sancrosant things that are holy amẹ́rin kùmà ṣe holy kùmà ṣe pure mace sacred zalik ene duki ne ke moji ma duma nga menwe le boyo joba ka kolo ke jile bo wa khairu lahu inda rabbi ile nyo eto le boyo ndo masala ti ka jo gire eni le boyo de pati ne ke kole masala ti ke do mudagun ke gwe masala ti ke kola ke do mudagun haramu ti matini enya do mudagun lẹ́kọ́ làkẹ́ ń yá kàyẹ́ báyìí ń dọ̀ làkẹ́ àṣìkò náà wọ̀nyá. nege tsɔ lɔmɔ ŋa tse ŋa tse hame le kutuba nege tsɔ lɔmɔ ŋa tse ŋa tse wɔ hame le nege tse akpa ŋa tse ŋa tse hame le waazi nege tse suluhu ma ne masalasi ma tse ɛɛ yaya suluhu le ma ne ma tse wɔ du kɛ kɔ ne kɛse ne lɔhu bidzabidza masalasi ni mɛ dzi penu ŋa mɛ kata fi mi aka mɛ dzɔ ye kɛ kami ma nege tse dze si ɔ la masalasi de du mu ani makɔla makɔla wuli masalasi ọ̀yẹ̀yẹ̀ àhákẹ́lẹ́ kóòtù fi yín ní mọ́sálásí ẹlẹ́gidẹ́ náà kóòtù yóò mọ́sálásí máa ṣàkàṣọ̀rọ̀ ká méjì mọ́sálásí ẹ̀dùn mọ́hánẹ̀ aláhùn yẹn nìyí wọ́n yóò azim alùpùpù màá ŋọ́ bòjúmọ́ mi kur'an yìí màá ŋọ́ bòjúmọ́ mẹ́ni dúkìá gbé kur'an àmọ́ nàti dìlẹ̀ yìí ka bá bẹ́ẹ̀ àgọ́ kìnnìún jùmọ́ tó lè sọ ma gbé kur'an yóò ma anabi sallallahu alayhi wa sallam mama mu ne ko kpawo ko wu yéen mɛ wò kuma yà nyɔ hɛ mɛ taba lɛ wò yéen mɛ kɛnɛ ka ma ke guye ne ka ma guye ne ke ju ne amene ka da shi ma mana keji kuda shi yani ayyuhum aqdan ayyuhum aktharu aqdan lil qur'an e o kuma bi kuma ko yo yin ene lil qur'an kile kuma ma yin ne kida yon shi lisis ne ene ni yili 45 ene ni yili 30 ye ne gina kuma da mu ko to ba o zulman ma e o shi ma wa zulman ene ki yili 35 mo ndo no ene ki yili 20 mo ndo no ene ki na ma mo ndo ene ki champion go ma do da ye

ma me ŋore ma ulo ba ma ula ba ume ela dugu meli meje amela betipa meje hiki macha ka bebe tipa anam ka badia ma ŋore ma ula ba ume ela ŋore e dugu me meje illa woni keke ma yutla alaikum yeku ma dodu ngume magine ma dodu ngwa ba e ma dodu ngwa le oko de hun oko de hun e àjàkà tí ma alábà wọn alẹ́ wọn lè gbó omi tì ìwọ lè tẹ́ èkùmà haram. amẹ́la anibisọ́lá alẹ́sọ́lámà ẹni amẹ́la abànyídá amọ́ amẹ́yà amẹ́wà bọ̀gọ̀ amẹ́la bọ̀gọ̀ mẹ́yà amẹ́wà abànyídá ọkọ̀ kẹbi adé ìdéhùnmá otinya ìdù ọmọ àtàyínà ẹlà kẹtẹ gbẹ̀hún kẹgbẹ ẹhẹgbẹ ọbẹ̀ lẹgbẹ̀hún sẹ́kọ̀ọ́ yìí. ɛta ŋo kìí tẹ̀ pẹ́ẹ́kẹ́ lọ yíw kẹ́dà tó tẹ́yìn omi nìyí amẹ́rẹ̀ gbani ní tẹ́bi dá níjà kó mẹ́tọ́ dẹ́ la bani lẹ́nu mẹ́tọ́ dẹ́ ŋun amẹ́la yé halali halali halali màá wọ́n la bàwọn mẹ́kọ́ mẹ́ jẹ gbóli kékeré àti kò mà kàn mẹ́lẹ̀ fọ́jìtẹ́ni burú yìí sàmìnà àwùsá mẹ́ra yìí bìbí wáté ìwá àwùsá àmúdi wọ́jìtẹ́ni burú kọ́wọ́lá zuuru mɛ aran go kɔla zur tɛ kɔlɔ limi ɛbadu kɛ kɔla mi kɔla gaskiya ne kan ibi ŋali fari subhanak allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Thank you.